ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أوعكم ومره ومره سبحانه وتعالى نزعين لمن ومره سبحانه وتعالى أناك أوتو أبا أون بهم كان يوقت إسلام mori anaika inontonato anabi papa anabi adam alayhi salam ọzọ ozete ne andi muhammad sallallahu alaihi wasallam abeni wana kutonya an utono obika ahekomurihi da san sasa ne biyo hake ah we anaika e ka ekwe haje ne ene kwa yose anawe Al-Aqidatul the Islamic creed, Islamic ideology. سرك أقومري أدتنا من الكتاب والسنة الصحيحة أنا كأني within the context of Quran at the authentic Sunnah of Antumuri sallallahu alayhi wa sallam ya continually ajani ana kayanyi on 20 of Jumad al-Ula yani yuhu ini Jumad al-Ula ini irai akahe tacece olena turi uhureo atikena onun tomori sallallahu alaihi wa sallam mi hijira ur makka ban madina ana sinin turi yani 31st ini ho uriya na he maris anabare march ini ilaye 2013 omori osi insha Allah ta'ala wenan ye tuwaka anatuwa wani nonyi na oka anwa at-tauhid wa fawaiduhu anwa at-tauhid oka tawhid omegahi iririn wa fawaiduhu ati the benefits of tawhid aki tawhid yaudara ka inu na farahu ka tawhid omi ni monotheism monotheism anyị anyị were deism dọrọ anyị sọ n'ụlọ ahịa ke danyị ata izi ɛlɛn ne akɔdɔ ka ɛsɛ awɔ ka ɛkɛ ɛnɛ ba saa bi eŋuri mi eŋuri mi fɛlɛ awɔ na ana ɛka ɔnlɔta kinki fara ɛda na ɔnlɔta ɔmuri hàn zɛbɔtɔ wɔtsi ana ke eŋuri mi ɛŋwɛlɛ ne ma nanyi among scholars anare ana ke karl ke dɔlɔ na akɔ ɛkɛta ɛda ni is the opium of masses. adé ro ka nyé mori dá nyé mori de kalmos ẹ eh, adé ro ka nyé mori de akeke and by kan dọ̀ dọ̀ lọ́rọ̀ This de kalmos and the Ashabian. so and ẹnẹ nẹbi atheist they don't believe in cow cow it's a so nice anyisa deify anyisa kakisọ na ọmọ yọ ọdọ ahẹkẹ then that's when you. monotheism anaika eka aka osikonya aruka e kende ya e kisikonya no nda so anyi polytheism asanan ka a heke isaro e wa horo murihi ode gahin elenyi beba ananka di di zo restaurants di zo restaurants ananke and uh, divine worshippers in Iran. ẹni ẹka anyị ẹna ẹ ekela so ịdị ẹni omori ẹra any god of light on the god of darkness the god of light on akwa ẹzawen the god of darkness on akodi ihiwe daika. Uh, سعد ابن أبي وقاص رضي الله عنه وأرضاه إنهم آه، أنا تقول له إسعد نيلان دوح إلكترات إيه الريد هيستوري ريكورد كم كايرون تو إيران إيران نصبن دو 1000 years so humid إيران Commerce one hotel, Anya, Hydrogel. You would give out very long group to hang yourself. Wouldn't give out respite so that we look at one man, you know, that go. Is it America? Golema Walker, she done a Hawam and Arijano so that they don't know me. I'm a Horeka. It's all out. They are Heke. For one thousand years, Sa'ad ibn Abi Waqqas radiallahu anhu, Arda, he ah. journeyed enough. دوما نهرت راحنا نبان دوك الله أكبر الله أكبر دي زمين برمونا ما جل إذا نكا أجلنا ناس ولا إجا أوا تكبير إلى دولا نهدا دي زمين أو يبا إيه so ẹsẹ ni one of the polytheists kọlọsọsọ bí lóun rí ẹkẹ so the polytheism you know don continue lẹ́lẹ̀ yín ká yín trinity ko trinity tenan tene ramen ejanyi trinity tenan ejanyi la ku ere lórí ko ni bo wa trinity ni jira be trinity do ni bo bo Jehovah Witness one of the awake, awake magazine ẹ kà á tọ́ ọ̀pọ̀ ànyìn ẹ nẹ kà á Korean. ori da ma mere sola ori na ha ke wona ama be di ko nyama ne ki no di ko nyama ne ki no di ko nyama ne ki no da wo be ile de ti mo tan hi do ara na de na da ava un christian de fa ke de ko ka ko di son o en di son of holy ghost di father di son of the holy ghost wa da mi ko e de polytheism o so mo re polytheism dani bi ne ne ko

iye iye iye etu ọ̀nà ìwé ètú gàmù ọ̀ka òwúrò yìí ìrẹ̀ na-anọ nànà ìrẹ̀ wẹ̀ ụta na-aga gà yà wà kó na ẹnna ẹ̀kọ́ na ní ya nọ ẹ̀ sẹ́ ọ̀kọ́ ọ̀tọ̀ náà gà yà wà kó holy ghost yóò onye na ohere ohere hmm. dekwa hiwa ya hmm. so do ne do le hu ne nan awra me ego ade bilme ade ko de bilme jai iyo ne sure wanu ro do ko do yori daga omori ni re we so ori <laughs> wa ka we no ko ele mẹ́rù tó rẹ̀ wọ́n dọ́ta àdídọ́sẹ̀ náà tó kọ́ ẹ̀rù. ọ̀nà ẹ̀rọ kọ́mẹ́jẹ̀jẹ̀ onídójídò ní òsì kẹ́lẹ́bùrùmẹ́sẹ̀ àyẹ̀wò àmàlẹ́ rẹ̀. ìlànàbẹ ìlànàm àjẹ that was two thousand and six eh, two thousand and five I had the permission. in two thousand and five ìjọba àṣírí wọn lọ wọ́n dọ́kà ọmọlẹ́yìn rẹ̀ wọ́n yìí tó ọrí àhàkà ànyìn wọn lẹ́nu mẹ́rù tó rẹ̀ wọ́n ọ̀dẹ̀rẹ̀ wọn nìyẹn lọ́sọ̀rọ̀ lóko ẹ̀rú bí ìwé ẹ̀yàn báyìí káyọ̀ pàpọ̀ náà ti dọ́kà. alùsùnà ẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀sẹ̀ gò mẹ́rẹ̀ àzàrà ẹ̀ anáfẹ̀jà ẹ̀ tí ó yẹ dáná alùsùnà yìí lórí anáwọ̀ kárẹ̀ ẹ̀kẹ́ anáfẹ̀jì polytheism polytheism ọ̀nà na náà ní ebúnú arọ́bì dọ́kà ó wẹ́ẹ̀mọ̀ náà yóò múlí yìí nìyí more than 200 years ago dɔka ye wamal kalbu wal hinziru illa ilahuna wama allahu illa rahibun fi kanisati wamal kalbu wal hinziru ɔka baa anyi sirezi win wal hinziru baa anyi sora win illa ilahuna e omuri ya ɔkɔlɔ nire yɛrɛ yɛrɛ yɛrɛ ka yirezi bi wuli. وراه مريد وما الله إلا راهب في كنيستي فبعدهم الراهب that or not practicing monasticism in church or not in church don't do what you want to like okumuri or not for man and then you on man one daka

shehu bara ama amịdọta anyị nwanne yehu anyị yehu tijani amịdọta anyị nwanne anabi muhammad anabi muhammad amịdọta anyị nwanne nwere ihe o nwere ihe aka ụdọ aka ụdọ ịzọmi ewu n'one eyi dị ka aka esu dọtụ ịsụ aka ya aka ịdọ ya aka ya dọ bikọsi ihe dọ ụlọ ọwa aka nị. so àìbọ̀ àkàṣe dáńdé dákìdé níbi ìmọ̀rin yẹn wọn ẹ wọn rẹ̀ ẹ̀ka lóga àkàyà lọ́kọ̀ nọ́dọ̀ lọ́kọ̀ nọ́dọ̀ ìsọ̀yọ̀wọ̀ nọ sẹ́ni ẹ̀ka ìsọ̀yọ̀wọ̀ nọ ẹ̀wọ̀n yẹn bọ́n ọjà wọ́n a can you fathom it? is it conceivable? all the law is law. Is it logical? This is nothing. And then you're not got to know when Anaka, who, doing on a new one have animal stupidity, pathetic insanity, and chronic hypocrisy. Mm-hmm. Oh, you're not. But when not got to know any. So, anyway, the politician is the man no matter. <laughs> ehele abisa ah, sọ so ẹ eh, ẹ eh, enyi na anyi omori na alu wu ne na eri kẹni ọyọ <laughs> oh, omori na ẹrọ pàtàkì wọn ẹdá yẹn amẹ yẹn lórí ikọ ẹdá ẹni ẹka yìí ẹni ẹni alimanu bilfanai ẹ eh, dọtí ni ka yìí di sọ tahinisa di sọ wọn amẹ ìwúrọ àná wọ́n ẹni ṣúgà ń rìn wọ́n ẹni ṣúgà solute your solvent your solution ilé òyìnbó àyìn extraction àyìn method of what do you call it awo evaporation náà hàn náà ẹ̀hìn àbọ̀ ìlànà lẹ́yìn kò lè desi ṣúgà rẹ̀ mọ́ ẹ̀hìn ilé ìyẹn kẹ́ ẹ̀ ṣúgà náà wọ́n ná dídọ̀ ọ̀tí lẹ́yìn dọ́ọ̀rẹ́ bàrẹ̀ mọ́ kó bá rẹ̀ yìn dẹ́sẹ̀ dẹ́yẹ kò ní difference. And am I, am I making sense? No. And kwa sugar kwa nuweka enyewa ya sugar is a disaccharide. Sugar ni aelia is a combination of glucose and galactose. Cane sugar matter, sugar cane. Glucose is a monosaccharide four plus galactose another one that is saccharide now then plus water polysaccharide are very poly poly mix mixture now is, is now a mixture so polythene is it so so na go alakaka ọdọ ọta yìí ni wọn àhìn dọwà lọnyà ẹ lọwọ yìí ṣírí kò ẹ yìí náà and wọn kàtó polythene bí mà nà ṣírk. Sheikh Kauna, that is the precise. The precise meaning is shirk. Wallahu alam, okay, anwa'u tawheed. E tawheed megai, that is tawheed now. Is he a bit well and kaka komori kunya. What are the time? Wafawaidu and seven benefits. Seven fane honor lani. What are the fruits? Honor lani. Ini kisah iwadoyo mori konya kene oka limaza arsalallahu arrusula sɛbɛ do mori do ɔnto omori ɔtonto ananka anabi nuhu ananka anabi musa anabi ibrahima anabi daud anabi isa ɔnto mori sallallahu alaihi wa sallam abin nan sai don murtuwa what the reason behind ka agaka as message wa so to ne to ne arsalahum umuri towa for nothing except lid'awati ila ibadati ken na yala ke ba he ko muri then what is logic wa nafiya ashirka bihi den ne kaya laka isa na hi shirku a hona da dole shirku ga ha bi ma'ana wa ka wahi ko muri kenan do ya ko shirku ni ne wa ko le wa ko mo yo ila me yo ko hmm. because aka da'watu ila ibadatillah wa nafi an shirku wahe komori then do kushir kufuri because la ilaha illallah يحتمل كلاهما لا إله إلا الله or Comprise of this إله one لا إله no deity worthy of worship وكشر دكوين uh-huh. إلا الله إلا الله ẹ wò mo lọ nìyà wà mí that is worship ọ̀nà ìbàdà so anyi anafiu wal isbat anyi ipa àpàdà is la you negate negation fault then establishment of worship so that is a zeman mi kasa ne bila nyanwa ya kuboro wa majini they don't want to negate umu kukwana yode isha abe they is gonna shahe kwa wahula ana m kɛkɛ aka adini mɛ nasɛ wɛhɛmɛ adini is a comprehensive way of life ɔn eze ɛzɛ hyɛ adini wɛhɛmɛ rada adini mota bɛ hana rukɔlɔm anda yɛrɛ me yɛ oniko they are not ready kɛnɛ ne eti ɔbɔn ne hyɛ awɛ they are not ready kɛnɛ ne bagi ubagi ana aka Anyone over there? ee nke na ihe ụkwụrụ a na-ere te na eyi ụgba gị eh enwere ihe na-akara ya naba amị kpedo ihe na-akara ya na ebe amị na ụka ahụ ọbọza nwa na awe ebe gị ọwụ ka ga ihe ọ na-awe ndị pọzọ ebe ọ na-anọ na kolozu ka eyi nke na eyi wọsọ dị na ịdọ tụọ bụ ahụri omori anụmọhịa eye fez ọnya lakụmdị nnukwu wali ya dị eyi nke na eyi adabere nke na eyi na eyi na eyi na eyi ɛhɔ aga kakata fɔ lɛ kala yɛ ɛhɔ aga kakata fɔ lɛ aga kɛlɛkɛ dɛ aga kakata fɔ kɔ fɔ o dodo lɛ dodo lɛ eya ɔdu ni o dodo

is fasul lakọlù fasul is explanatory wọ́n máa wọ bẹ̀rẹ̀ hazel wọ́n ní kàwọn àyà nọ̀kẹ́rẹ́ yàrá kàtó bá a kì hazel nípa àná ilé aná ìka rubbish ilé aná ẹ̀yìn nìyí ẹ̀ wá káyọ̀ dìbò náà sùkì yà wá ìyẹn lẹ́sẹ̀ ló kì sẹ́yìn ìyẹn sẹ́yìn ìyẹn ti ní bèbè lọ́kàn ọ̀ àṣẹ ìmáàkà dẹ́ẹ̀ ló ń yá wọ́n yìí èyí wéjì. hiyo ndio ndio kwa ajili ya wagon kiasi kuna kenenyu katono kuya kuchoma na ujoro ni tijini ni kisasa ngone ni ta kaza mle korona kataja wewe ile penyu fu enyu e káwọn ọ ọ̀yà ìdílé rẹ̀ bẹ́ẹ̀ máa ní ìbìrẹ̀ lọ́nà kẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ kò yàn lọ́sẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀yìn ní ní àwọn sì lè gẹ̀hún lọ́kùn gẹ̀hún akọ akọ oníṣu àmìkú so do ama ma he kono no e ba n'o ma no mo wanka he n'o we dia ya kono n'o dia ma no wanka la ilaha dan illa allah do anu malasi ko hmm. la ilaha ko wa e hu hi illa allah so n'o ka abra me yu eh eh أقع أعوذ بالله من الشيطان الرجيم من حمزه ونفخه ونفثه

umma irago e akira gona umulika ayi generation to generation abedo nyonto anatuhiwa generation nanu onto natuhi owo anne muhammad sallallahu alaihi wasallam during the otan is long and lasting ramadan generation before us atan nabi isa kokoto do ay kutu generation nanu generation before then atu anabi musa ila me yiwa walakot ba'athna fi kulli ummatin rasula in each generation ah mori kona send the messengers so reason ani ibudu allah ka ko mori yon nakele wajitani bu togut dan na ba bisa na wotete za ki togut

يسعى الطاغوت أن كل ما يعبد من دون الله أبدا صناعك دليل سنة أنا كأجي ابن القيم آه كان إني تفسير القيم رحمه الله أوكا نمبر وان طاغوت أنا الشيطان أيكو نمبر تو طاغوت أنا فرعون أنا كاهي كون كون أنا ربكم الأعلى نمبر تلي طاغوت أنا àbí wòlíì báyọ̀ ṣéèlú báyọ̀ àbúrò sọ̀rọ̀ náà kà hẹ̀kẹ́ni kẹ́ni wàá pàlẹ́ ọ̀nà ìjẹ́nà kà á yẹrẹ ẹ̀ ní ìjọ ló ní ìdíje àtọ́kù tó abẹ́ ní. nọmba fọ́ tọ́kù ọmọbi àbọ̀rọ̀ náà ìka ẹni wọ́ta ẹ̀ mẹ́kẹ́ mẹ́rin níka ẹni bi source of ẹnu ẹnu wọ́ta they are zatiya and there is source of uh, salvation ọ̀la ìlànà ẹ̀kọ́. number five wọn lọ abọ́n náà ìka ààyè ìjọba ọ̀kàrẹ́ òun ní ìdẹ́sọ̀kọ lè dẹ́ amẹ́ni abẹ́rẹ́ àmì ẹ̀yẹ wọn kọ́ so tọ́wọ́ akéètò hókò abẹ́nẹ́rẹ́ mi dọ́kù. àná ìbọdọ̀ lọ àìkú mọ́rí yìí wajitanibu tawud so ibudullah illallah wajitanibu tawud la ilah ila meyuna hmm. ok atawud ok aki tawud alladhi ya'buduhu an-nas ana wala isana ka ala nahikan ويدعونهم ده يا تابو ده يا هيو كنو كما هي ما هيو من دون الله هؤلاء مؤمنين any other thing na na man deify sarah na victim oh, no lojan sarah na victim na say yo dogwood kwo shetani yo dogwood sarah na yo dogwood kwo shehu ẹnna abẹ na kó democracy bẹ yọ ẹrẹ mi healed now. <laughs> then from president to the last person back and back. then abije wala ka ha kene yo togo omuri yo wa wa so na to aka nyo ehe abule rubaje rubaje omuri abule rubaje la oyo na we rubaje omuri ne guchire omuri na he wa wa tawo na wa nyo ala do ya guchire omuri ni le ya rubilla amen oka then amma na heke wa huwa radin bizalika وهو راض بذلك dog is pleased with it then he need to us ọba ni wọn hà kẹrọ dáa wọn di tọ wọn tó ọ yẹ sọmọ àgàkọ àná kẹlẹ ń gbọdọ àná ọ yíṣu àná ọlọpùkúrú àná ní ẹni wọn nàlẹ kẹ àná kẹ ọ yíṣu àṣùkọ àná nàdà nàdà àṣìṣe mu ọ ẹ ọ yẹ gbogbo àwọn ẹni ní tọ náà ẹ wọn náà wọn yìí náà máa ń dɔnni si nyɛ mu dɛ wɔtɔ o kɔ sɔgɔ ka nyɔ lɛ mu kɔ wa sa dɔri kaya mu tɔɔ k'u to yan ni da mi ye wa o mori ka isɔni tɔn ne bi ni kɛba mɛ ɔ ka a b'a hɛ kɔn a bɛ tɔɔ k'u tɛ bi a se dan tɛ wa mo na o jo ne yɛrɛ tɔɔ k'u n'o kɔ ne bɛ wa kala sallallahu alayhi wa alayhi wa sallam on to mori sallallahu alayhi wa alayhi wa sallam ɔ oh, k'a ka wal anbiya'u. ikhwa mutum sallallahu ka be prophets uh, be messengers of Allah oka ikhwa they are brothers are ah, ben ben ah. wadinuhum wahid that dini ni bikonya aben ni onyara onyara ma kalu onyara inanya ma kalu wa in ko ah amdo mo ri lo chore en bismail eh and now the father of both the arabs and the Israelites that it will be growing so that when they get it will be able to ambey you kuma wa deenu hoo a dinie nye a dinie nye sọrọ wahee kụnya. eyi ọkasaakai kụlụ daa ịla tawheed a baa nape ni abọ ntụ n'i banahịa just one call. What is that called? Monotheism. Called unto what? Worship of one God. One God. In all its ramifications, one God. Not one God in triune or in diune or in polyune. One God. No, ijana ijibia jaha. Ini kasar zeka. we have faith, God is one. We have faith, God is one. One is one and two is two. And three is three. God is one, we have faith. One is one, God. Two is two. Three is three. Any three in one. Any two in one. Any abisa in one. One is one. Muri anato abehe hono soy hono mure na ka heken ma huwa tauhidur rabb sabi o ishu muri bi kunya in rabb that is in lordship in lordship ame ah, ishu muri bi kunya in lordship ini aki lordship o muri o ga into three things ko aki rabb o mini soy al khaliq المالك المرب أو المدبر الأمر أو يبقى Lordship Omori is كا a mention Omori في Gonya and sorry in creation Omori will create all that Omori will possess هذا about بمين موري Omori onion this is no more create on onion of onion ẹ̀rọ ẹ̀hùbọ̀nà pàkó ọ̀nà ṣẹ̀dọ̀ kànyà ọ̀dọ̀ wà látẹ̀bù ẹ̀wọ̀n anyin náà ẹ̀wọ̀n abem oh. ɛwanyi now hmm. so omori yɛ ne kireta kireti ala tisama tete tusupa tɔtsi tataba tenyi tusu waayɛ eh, omori yɛ nɔ ana toa then malik ɔmori yɛ then alimudabir omori yɛ nɔ disposal de abe mana omori yɛ nɔ. ọ̀nà àtọ̀n ní àfihẹsẹ̀ ìyọ́mẹ̀sì òwúrọ̀ èyí dọ́ka ọ̀nà ọ̀sọ́nùmánìà ọ̀sọ́sọ́nùmánìà ọ̀sọ́nùmọ́lọ́bàn sọ́nùmọ́nọ́sìyé ọ̀yẹ́rì ẹ̀yọ́ náà sọ ìjẹ́nyún ọ̀pọ̀lá ìjẹ́nyún náà họ́là àbán then these three things wà wà bẹ ọmọlẹ́ ònyàkẹ́ náà so wàá dọ́tí ní ká ọmọlẹ́ sìbọ́nù wọ́tà áàlà àmà àbísẹ́ náà ní dáa kókè wọ́ ànyẹ́ àmà ká òkè. wani tawhidu rububiyya wani tawhidu rububiyya the tawhid the oneness of Allah in its lordship or in his lordship of the entire creation Allah of the entire world work of the entire world we are the world does that we work world can a world and can any the world of the jinn eh? any the world of malaika So the entire creation and abana muri watu abana subhanahu wa ta'ala. Doka huwa ifroduhu ono wika ifroduhu or single out umurihi singularity of umuri subhanahu wa ta'ala bi af'alihi inu korona ame ukorono umuri ame as singular umuri ya out korona awon men okay kal khalq anan ke oyi create oyi tusa wa tadbir ati oyi dispose affairs oyi meka oyi tɔnu la tɔnu sɔnna to ka mania mania oyi meka ɛhɔ nɔn wɛri ira wɔn de so naa ko ɛmuri a baa yɛ kpaba ne bɛ ni wa gayiri hima a ti sɛ ɛmuri mɛ nani kɔla allah ta'ala ira nya bɛrɛ no do muri ka to sɔmɔ de di dɔ ka. الحمد لله رب العالمين أي بابا نينك أنا من تواتي القرآن من هو فاتي ويراه أني أكاين سالا ننقوا بسن بنوكا الحمد لله ال للاستغراق الجنس ال بمعنى كل الحمد وكل ثناء على نومي نسوي ال of what للاستغراق aba wɔyi ko abo gama abo saban aba nɔbɛn nɔyi lila omu nana yi kisɔ ɔrɔbil alamin ɔnɔtɔ abɛhɛn ɔnɔnya abɛhɛn ɔnɔ ama abɛhɛn omi zeyi so omurika ina lezina tabi'unahu min duni lan yakhluqu dhubab wala yajtama'u lahu idan sana una hiyo abare mon enel tusi wadakari ya beno babe sana hekeden sana hekeden gawa sana gawa ya eh, babe they cannot create what fly and then young tusi walau jitama ulahu even though they come to the together for that purpose to mulika oye hi mi polo yi wa in yaslubuhum zubabu shay'an la yastanqizuhu min isho wana isene na redo na so hona en nanyo ndowale ma anse me komodo is this ẹ̀rùkú lẹ̀ sẹ́yìn kótó ẹni ẹ̀yà rahimahullah ẹni tafsir al-fiz al-qur'an àtàlóyè ìsì ẹ̀nẹ́yìn ìsì ẹ̀nẹ́yìn modified mouthpiece wọ́n for instance mouthpiece yìí ẹ̀ẹ́ inú mi gbaná modify into big wó dòwò kọ́yìn ẹ̀ bá yẹ kàmẹ́ yà nù ìsì ẹ̀nẹ́yìn mouth ẹ̀nẹ́yìn proboscis òyìnbó kìsọ́ yìí proboscis wẹ́ẹ̀rẹ́ ẹni mouthpiece is that part. wẹ́ẹ̀rẹ́ emre mpande no koko israel no mane awo yoko ana mesa na awo sikudo a wogo man then anyi isana enyi enyi tilo is a flu flu don know very fast flu don know bana is when they react chemically and eh anything and then react chemically according to even to do is what It's irreversible. Eh? Ẹ̀dá mi yóò náà nù. Wọ́n kì í àká sọ nù. Yà á ṣúgà tí ní òyìnbó or ń different from what? Èwo rẹ̀ nà nù. <laughs> Dàsí pépà dàjẹ́ dáadáa rẹ̀ rà. However, àpènyẹ́ ń rítọ̀ ní pépà náà rẹ̀ a hmm. heart. Where possible? ẹwà pinnu wà lẹ́mọ̀ mẹ́ di pépà white lọ́dọ̀ yìí dẹ́n dàkẹ́ náà yẹn lọ di pépà yẹn lọ. ìṣe hapù nínú ìrìnnú ṣe ọ̀nà ìṣe ní ìṣòwò mọ̀tò ìrìnnú kù ìṣe ọ̀nà ọ̀rẹ́ change ìṣe nature ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀yàn turn and back. ẹ̀ńdẹ̀ rẹ̀ mi yẹ olùkọ́ ẹ̀yìn tó yìí ó wà ní ìmúlẹ̀ ọ̀la kàtí ní koran wọ́n wà tó lè ga. wọ́n ẹ̀yìn yẹn lóbùhùn mùsùlùmí báàbò ṣe é án láyé sàǹkì

amono will undergo chemical reaction and they will irreversible ọmọ yóò kàn sọ̀rọ̀ tó hajj ọmọ ẹ̀nẹ́rù tó nìsí ẹ̀rù ẹ̀rù creative as weak as weak as isi and eh, they cannot create it then ẹ̀nẹ́rù ẹ̀rù creative si ìdè náà ẹ̀ bá rí ìṣọ́ náà ṣé wọn náà ẹ̀yìn dọ́wọ́rẹ́ mu abẹ́bẹ̀ ayẹyẹ kùnmíyàn so àkísẹ́ ń bá ayẹ kẹ́ ọbẹ̀sẹ̀ náà kẹ́ mọ́ ìwòrò máa kọ́ máa kọ́ ní sọ́jọ́ kakọ́ ya ẹ̀sà mùjúrí ẹnu ní máa jẹ́rí ẹnu. àwọn èkó wọlé ẹ̀yàn mẹ́ káà ẹ̀ wọ́n dà náà ìṣòro bákà àwọn kẹlẹ́dì márùn àlà kọ̀ríyàtì wọ́n yà ọ́ wíyàtùn àlà orúṣì hà ọmọdé kàwé kọ́nọ́ náà náà ọ̀zẹ́yìrù ọ̀zẹ́yìrù anabi zayin a na ọtọ la kuma na a ga ne bẹ mori ọdọ ọdọ yin le aka bisa na man fia because a won ko ma ko da ko te ban en ko na ni ko e ko na ababron ka bon hi lo o ni su o ga thousands of years ago then abi hi lo la jiburu e ko ni sa e lo azun lai wa ko ko te don muri aka suratul baqara ka abika odona na alladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha o oh, pare kura don ni ko na khawiyatun ala urushiha e ko has become leveled قال أن يحيي الله هذه بعد موتها أم مرمى بقى بس أنا نبوتي جيم أقولكم أنا له فأماته الله مئة عام أني أتمنى أن تصور أتمنى نمر هو وايد إذا مئة عام for a century for 100 years إلى يجيه ثم بعث after 100 years نمر هكذا أبدا ما يوني

bal labista مئة عام، nomri ke wala me hundred years then o wa getan fanzur illa ta'amika wa sharabika lam yatasanna ya salam omori ke kan ni dueri isori awo ati son we ru isori change face that is the temperature of isori no so amuro ehun wuro no ihuro ihura 100 years

was kept constant any move. <laughs> wọ́n kú ilé lẹ́sẹ̀ ó wà ẹ̀kọ́ hundred Don't worry at all. answer to your question now And now you have the bad dàmọ̀ tó yá kí wọ́n mú mi pẹ́sùn kò múlẹ̀ wọ́n máa resurrect sẹ́nẹ̀ lọ́mọdé kàtọ́ wọ́n zòrò ilẹ̀ ẹ̀zọ́ wíyẹ̀rẹ́ tó kọ̀ náà wọ́n We wíyẹ̀rẹ́ tó kọ̀ náà keifa nunshizuha ima kwachuko nongudo baletoko summa naksuha lahma dia sibuye diziko dawele letoko form the flesh form mm du mantan donc ando na leje gidiba dole diko falamma tabayyana lahu ijora ijora ijora clear to him qala a'lamu anna allaha ala kulli shay'in qadir ka doka hore wajen nora do ko muri e wo akata sansan no bin ini koro na bu koro bin bin sibis gaire den wala muri kem kemikali ya na ayo kem ka ya shona odo muri oni reverse an no muri ka ne hawo do ibe ka ni so nyuri reverse oye ko

kuma on are responsible for uh, being the nature onisane ha pass through isanabe ora heke isanabe ora he isanabe ora tubu ebe isanamani ona wo muri nya glorify bihi subhanahu wa ta'ala وقال صلى الله عليه وسلم onto muri sallallahu alaihi wa alihi wasallam aw amaduwa aw ina don doka anta rabbus samawati wal ard umuri ewa bo umuri ya besama ata betis bimana ewa ni lordship ya besama atetis onde onondore yo tauhid onon ebo la nyo we ko muri number 1 eh tobi eh tobi

ẹ̀dá rẹ̀ rí

wenye tauhid we yanwa te here we yanwa amma na yau sana kana eh hele ne kanyi no chadak a ina wan da ahwa dim si here a me ne usi to ka an zo so mi kama sha wa here okay wasu so ka eh ani here kwa le duya ono <laughs> kanyi le duya na ba man ijo e raji na me ti da ka ah adai wa ine ite aka ọ niile ehi wa bel adai ahụ mere sen ino ma nda ẹrù ka mi ilẹtẹ ìmìlẹ yẹ mọọbi ìmìlẹ tu hẹrẹ àwọn ahọwọ ya ahọwọ ha dẹmu jọ ọmọ yẹ ahọwọ ha jẹrẹ ha bu diri dìmìlẹ jọ ọmọ so diri adai ilẹ tu ọ ndé ọmọdé ọkọ aa ọmọ yẹ kàkẹ́ a aa ilé dìbí ọ.

ṣáwọn ṣàmọ́tọ́sí mọ̀ yín ní nǹkan ọ̀tá. mẹ́ka gbọ́nà ẹ̀wọ̀n náà kó yẹra hàn wọ́n chíńjì náà ṣe tẹ̀lé. ẹ̀ẹ́bẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀n náà nyọ̀rọ̀ àdánù máa wà kàkà wà nílò dasẹ́ ẹ̀sọ́rẹ̀ rẹ̀ kà ó ẹ̀ máa mẹ́rẹ̀ sá. so tọ́wọ́ yìí ani

ama ke ìwé àpòpọ̀ ní bòtú jẹ́ òyìn ẹ̀yìn anya ní bọ̀ náà kọ̀ ọ̀wọ́ kéèké sí ẹni bòtú jẹ́ òyìn everywhere ndọ́ka á wetin ní ma dey look o wey wey big today everywhere ok sí ní ìtò òmìnir sí náà wíkà sọ àbí ha ọmọ àtọ láì àlèké ayé ọmọ ìlọdọ ọhúnrẹ yìí so tọfí dòrò bòbí ya. yo ɛnyisɛ to ɛnyisɛ abirikɔ wahe kakɔ omori ɛkoro no he omori yi ɛn daa wɔn bɛrɛ ɛni sɛ ne do omori yi aso bi omori yi ɛmu ba ɛka omori yi ɛ ɔgɛnɛ omori yi ɔgɛnɛ wɔn no ba gɛn omori yi do asi kɔ omori yi bana ha ɛri anikɛnɛ ohi ɛna omori omori ma he omori umuri fi mi hɔ walahi umuri ha on gondoro hɔ ka hɛn ala na ma mi mi mi kama sisɔ ani mi kama kyerɛya kyerɛya mi tabati ya da abi lahabi ko ele mi se nyaa <laughs> tabati ya da ma tabati ya da ma tabati ya da wa ye kuran wa ye se mi kɔle kɔ nyɔdɔ ne tabati ya da ya kyerɛ. tobato is ake eshanya daa si chere ebe daa chere dey har ji nufi isi ha una una,tobato yade is cut clear edeyemuri ka e zo n'onu. tobo teyode enyi say emuri ka e lo ka asinyola a wiyasi kiwende chi asi goyona mejiburi eka wiyasi ake ruru waye mejiburi nere ka everiwaya dari ada ebro ada kia si aker tahu buku haram awon la se dia si aker ene ene ani di jawa na wa bao ya so ne as aker ya ne das aker ko boko haram ave we ya te ya se we chi sa normal o me no o ha ho no ko boko haram ma huwa tauhidul ilah tauhid Allah. Oh,

a me shomo ne wɔn na ne ahɛtɛ ne worship that is the oneness of allah singularity of allah in worship ɔka huwa ifurɔdu ifurɔdu ɔnɔ oyi singulo mori ɔnɔ out ɔnɔ oyi shomori gonya bil ibada ne ayɛkɔye men anan kisɛ kadua kadua anan ka ɔyi ma dua masawuri wa maduwa ila nuwa ka foro duwa da ta asiri yola na sa dai inu ka to muri a tuka ake inu ka to muri ọ̀rọ̀ ntọ́ àdé yé wọn tó muri ọ̀tọ̀ wá wọ̀ lóbi tún nu kati ṣe hu kati malaika ẹ̀ yọ adu'a lóbi tún ní ká wá kú turisa ẹni gbẹdọ yá jagajaga lúti yá jalejalo jalajala lujalujolu. Jal jalijalu ti o jalajalalu jalijalu àwọn nyẹ́dùn ẹ̀rẹ́ nìyí a ní amúlàmàlàhùdù amúlàmàlàhùdù amúlàmàlàhùdù ẹni hàn jẹ́ náà wọ̀n náà hẹ́ àdíyá kéèkì àtàjì yóò aṣẹ́ngẹ̀lẹ́ ńkú ẹ́ yá àtọ́ ní ihò àjẹ́ náà ẹ̀dẹ́ ìkẹrẹ ọ̀hánì eno molitu ya na no molitu anahero ohadi ake rohani that is spiritual the spiritual world adua then wazabe atɔye wosa atɔye wosa etɔye o ame kene ekomono nia kene ahere ha naa wosa bisimilahi do jɔ bɛ ɔtaa no ɛnyin wo edi sari wɔn alele kɔ wa jesu bɛ o.

anya na ya ịdọta ọgwụ nye na anya na ha kezikọ and abịa m eyi ewu asa jisọ ọbẹ ụwa nyefasọ anya na ya asa na jụ nọ kaka nnukwu na ọlọba anya wee dọ dọbụ ya dọbụ ya ana jụ nọ nkwuta asa na wa atụ hụ n'islam n'ụwa eyiri ahụ. mu asa ahịrị nsọ sọ ha jisọ ọbẹ ewu mụrụ bisimilahi ụzọ ahụ. wani wani duk bismillah allahu akbar ẹni kaka ko bisimilahi rahman rahim ẹni rahman rahim wàá jẹjọ bisimilah wàá mọ̀ nìkan ẹ̀sán náà wọ́n rẹ̀ wọ́n kaka bisimilah allahu akbar ló jọ bọ̀ káwọn bí sọ́nù ìtúwájú tó wá yọ ọ́ bí sọ́nù àwọn ẹni kú yìí ọ̀hún tán náà bá ní ẹ̀yìn hard and fast rule àbá ní abraham yẹn والنظر إيه والنظر والنظر النظر أنوي أي باو دوز باو يوموري أن يكنا for instance anjo akomori omori wa amani mẹ nka a ah, hmm na omori yìí. Mr. Money Law School. Ọgbọ̀n ìjọba kọ̀ọ̀dọ̀ kò jẹun nínú Law School. Ẹ̀ka náà tó wà fún mẹ́ta ní Law School náà máa kúrú mílíọ̀nù náà. Ọgbọ̀n ìwà àmàlù mẹ́rin. Asi Madura Masha Ohemba Masha Ẹ̀ẹ́wọ̀ eh, ọmọ eh, oh. Masha Ọ̀ twenty days. Ọlọ́run Masha Ọ̀ pàdé thirty days lórí àmì ẹ̀yẹ́ olùkọ́. Ọ̀nà ilé ìfowópamọ́ àkọ́ṣọ́ àkọ́tà. and go any other thing. After to know about police, go across that. Mashawe yo, mashawe himba. Ma mashawe ta, au konya omuri na kudo mwe hize na. Ya omuri wa mwana. Ma mashawe. Inshallah, oh ni se mkumuli no ila mele una. Ebi Omijé Mary, the mother of Jesus, kọ́. Omijé Mary. Olùkọ́ asúnmọ́ lọ sí mi rà ọba náà kú bò. Inú ló bá ẹ̀yẹ Mariam. Abraham ẹ̀yẹ ń kọ́. Ìrọ̀nù ìjà. Inni nazartu laka ma fi batni muharrara. Fatakọ́bal minni. Innaka anta. Sèmíwòl Alim. Infa tu Alim Mọ́n. Kuran tọ́tọ́ tẹ́lẹ̀ ká. Wọ́n ní. ìrọ̀lẹ́ yìí mana ma lafiya bẹ́ẹ̀ ni kò nílẹ̀ ó yọ máa promise ẹ̀ mọ̀lẹ́ àhẹ kẹ̀kẹ́ náà wà. ọ̀nà ẹ̀jẹ̀ máyà amẹ̀wọ̀ máyà dáṣọ náà tó mihrọ́ọ̀ dáì kọ́ da hàn náà kí ló wà máa kẹ́ tírọ̀ ọ̀rọ̀ kùmọ̀ ní rẹ̀ rẹ̀ rẹ̀ ẹ̀ wẹ̀ zakariya ẹni ni èyí zọkẹ́ ni ẹ̀ bẹ̀rẹ̀ mi yíw náà so it's there it has been coming. amori hi mani si ire soje mu amori wa mani mi ire soje mu do masa abije mu abe abisa na ye do nan ino ida ɛkɔ bi de nan ɛkɔ ɛkɔ ɛkɔ junju ma ɛkɔ imu ndi do sɛ ɛkɔ ntɔ ga mma ni wa mi sadaka no ma sadaka watch out ɛ ba siri ma kan. àwa akẹ́kọ̀ọ́ kì í máa san hundred naira ń sadaka ẹkú yìí lọ́dẹ tu wọ́n yẹ san hundred naira ló tse yìí alára náà bẹ̀ tó gayọ̀ wọ́n yẹ san hundred naira lọ́sọ̀ wọ́n la kà ọ́ tó fi yà kàlẹ́ náà wọ́n la ló gayọ̀ jẹ́ ń ké náà fẹ́ yín nà tó lè wọ́n yẹ bá náà do wanu ɔnahi anagab adaira mi yi omi fo do wanu ɔnahi anagab adaira mi yi omi fo so anagoro hmm. na ɔyimɛ ina ha kɔya wàá mɛ sɔsa bára ɛ fi ká bia wàá kaka hmm adamu ba bɛ yi lɛbɛ na yi kuta wàá mɛ ni mɛmi máa jɔ náà o isan náà na ha fɔ mu máa jɔ náà yɔ káàkiri kẹ́ńtò káàkiri wọn ká yìí wa outside the board of islam. You are close to Utenja Jahannama. You are a, you are one of the people under age admission in hellfire. <laughs> Abraham ere nkwo. Wakaka Shehu Dawa Manu. Shehu Aman Memanwa. You have gone gain admission into the University of what? hellfire. you are no more a Muslim. From there and then, you have already lóni kutun tó mori sallallahu alayhi ah, eh, wa sallam anayi madina wọn lóni ma kan nuka hẹ ọ tó mori maa bẹ maa bẹ nukọrọ tọ wàá ma ni mi ma dangoyi ma ni wàá mi you are you are gained. Admission legally into hellfire. You are a you are nothing but a KFR capital kafir. You are not to be called a Muslim any longer. Abraham who hmm. والنظر One who والحكم <laughs> at the governance ìjọba nàìjíríà ló ń náà democracy ẹ̀ azọrọrùn náà kọ ẹ di láàfin kẹne ẹ akọ ẹ náà kọ ẹ di ẹsẹ dáná kó tó anybody aná yà democracy náà náà ọ̀nà ìná ni ọ̀jẹ́ ọ̀jẹ́ don't don't not do believe kọ ọ̀jẹ́ you have gained admission into hellfire way too bad. ọdụ ka onohuni democracy ọnọ ma naa onohuni shere ahụ mụrụ ihe you are outside the world of kẹwàá yà kò yìí nínú náà mẹ ẹ bẹrẹ mẹ yéwu náà. tọ wọsọlá àtúnṣàlọ ẹkọ àtúnṣàlọ ṣàlọ ẹkọ àní ẹkọ àbísí ní hinna náà kàn ọlọ́run máa ń nájọ́ ọ̀bìdísà yẹ wò mọlẹbi allahu akbar allahu ayélujára so wọ́n yìí tó ti dùn ka ọ̀chí akbar ìwà ọ̀yánira wọ́n yìí tó dùn ka adam akbar ìwà ọ̀jánira wọ́n yìí tó dùn kọ́ńtò mọ́lẹ́hì akbar ìwà ọ̀jánira àwọn mẹrẹ ọ̀nà bàtà sọ́mọ yéé gẹ̀rẹ́ jọ́bi dáadáa yìí ká nọ́ àdá Position náà nẹ́yìn. omori ɛnna ɔjɛ n'ahɛ ɔbɛ ŋun ŋun lɛsɛ tata mu o awɔ abɛ ɛbɛ ayɛ ɔda mi ha yɛ o kama mɛ yi mɔlɛ dze ewi yɛ aba do anɛ do an bɛlɛ ya mee o ayaki sɔlɔ abisini sɔlɔ abɔ gaba dɛ dɛ tɔyi ma na sibi kɛtɛ ɔrɔn yi dɔ ba lɛ ɔlɛ ni o ba dɔ ba lɛ ị na edesika ama anybody ebi omori ọjà ọ yẹ kó ọgá ètò ìjọ ẹ wẹ́ẹ́ dùn náà lọ dákun dín ní kún wàrọjà i hope ẹyin sẹ́wọ̀n hope tóra ní èrò kọ̀ọ̀mọ́nà mi ẹ̀ omori ọ̀nyá sọ́wọ́n náà wọ́n

lọ́sàn-án láyé sọ. ó sílẹ̀ aṣọ ìtura nù ọmọdé wọn àkọọ́rù àná ọmọdé yẹn kàṣẹ ìtura. ìlànà yìí ń kọ́ ọmọdé kẹlẹ́ náà kó abọ́ náà kó àmì bẹ́ẹ̀ ẹ̀kọ́ èyí sítírì ó pọ̀ náà nǹkan náà ń gbé wa kọ́ olùyá ìbàdí alẹ́ dín náà sọ̀rọ̀ bù alà àǹfọ̀sìn la taqnatu min rahmatillah omori kama help ni the souls ana transgress enough after really the enormity of his humanity la taqnatu min rahmatillah none of you should be despised of Allah's mercy asani ona shai hore fun fa bo mori kin Allah yakuru sunuba jami'a ayina you call her the repent omori ke only go forgive abi fast In inna world, al full rahim omuli most forgiving most merciful abraham eyo na wal khawf khawf fear fear anya that may have fear anya that may harm very very carelessly carelessly lẹ́wọ̀n kẹ́mi ẹ̀rọ abúlé yẹn yáwọn gírígírí yàrá kàá ẹ̀ ńlá ọmọ ìkẹ́ alhọ́kù kọ̀ọ̀fáàní àwọn ẹ̀yẹ ìlú ànyìn họ́ọ̀bùl fitiri wọ́n họ́ọ̀bù ẹ̀bàdà ànyìn họ́ọ̀bùl fitiri that is how fear ẹ̀nẹ́ka is instinctual is part of our natural instinct ọ̀nà ni is how máa ìkàrọ̀ ha ọ̀nà àwọn ẹ̀yìn sọ́nà lè yí with what do hate sọ́nà ìyá wọn. anaka yi mu hidden bulan nan. Ọ̀la ẹ̀mí. ya na pata pata pata pata apa na wale bora eh hadi utatoa hivi huko eh omo ya situ yangu awan yeye ne ewo man da ko ko je yesu bora sisters ni ne ko ya ke brother ani mi bi au haide <laughs> eh so asana me خوف الفطر اما خوف العباده عاك عايزين ده هو pé ọ́ hàn ìdílé náà nàtọ̀ wọn kà á kí ṣéèwì èlé ìbò rẹ̀ nù. abẹ̀rẹ̀ mi yẹ omi ọ́ dáka ìlà àyìnsá ṣẹ̀jú pàjẹ́ tẹ́lẹ̀ sọ àná kẹsàn-án kò jó ìjọ padà. àní kẹwọ́n ló náà ṣe jẹ tẹ́lẹ̀ ayọ̀ pẹ̀lú kakọ́lẹ̀ ẹ̀dá ẹ̀dá wà á kẹ́sìkò náà ihe nọ n'ụlọ edo ihe n'aka ya na kechi fa jebe ọzọ ọyị ọ ga kechi fa jebe ọkụ jebe ọzọ bọtụ ọ abụọ na ọdị maka ọ wọn na ahụrụ ihe nọ n'ụgbọ anyị ụka a zangwere zangwere zame ma ọ zangwere <laughs> abịa ama ihe ozi so how enemeghe ne ihe nwa girigiri ka gụ ka anyị ọnụ ndị hmm, ụjọ ya ụjọ nụ na anyị bụ eh asa ka ayo ka mezu na se witio ka ay ara mera ha ro mala be ajin eh wo kwa ngori he be he ngonen ba ba kwa ka an ka ala ka nyi so mo mes ka meru kata o de mes ka na mozina do ma lafiya kalau seme اجي ويتي دعاء لا اله الا الله لا اله الا الله الله اكبر لا حول ولا قوه الا بالله ما شاء الله دوما اما اجي ويتي دعاء هذا ما مامو هذا ما مامو وين ما لا ادار انا بنا نكوي مجاهد بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض wala fi sama. omori ka ye isa na hɛrɛ hɛrɛ tena ni ɛn yisa nyɛ nkɔnkɔ ta tulo omori waa hinɔ la ilaha illallah la ilaha illallah allahu akbar la hawla la quwwata illa billah eh, la hawla la quwwata illa billah mika la hawla la quwwata ɔnɔ bɔnɔ daga kubara ba ŋun lɔ mɔnɔ de la la hawla la quwwata dɔw huɛ ɔnɔ de b'a tura ayi mini gɔwɔsi kolo. brother ama eyi oni agba ihe enweghị ibe yi ibe ibe yi ene ka anyị sa anyị sa ọcha kwa onye nwe sa ọcha kwa ọnụ na ọnụ mee n'oge ka kata na ahụ rika manisha kwuga ee na-enye nri na tọọ ọrụ isti ana atụ ishogun mmụọ isti'ana iyyaka na'budu wa iyyaka nasta'in ini fata iyyaka na'budu umuri e onya ya wa iyyaka nasta'in e wi shogun man e shogun moza ono nyangume ko ama ọgbọn mma ọlọrọ asidi sọ náà ọyẹ rọmọlọ ní akẹnẹ rẹ wẹẹrọ wọn rí lọwọ

wọtawakọlù àti ọ̀ṣà ìtòrìṣà mẹsìkòyóni ìbàbà ikọ̀ ìtòrìṣà yìí àròjà ọ̀sánṣọ́ì ọ̀ṣà ìtòrìṣà ìbàbà bíi hó ìbàbà sọ́ì hó ọ̀sánì àtẹwakọlù. Do we rely on Esadu Ashaitora? Ananka wafrawo bishɛ baakye tena mu for ɔsɔn ɛbaakye no is for accident winihyɛ ne dosila atena mu for love wa negidi dosɛ tie dosɛ ɛbaakye no mu for fight for general likeness for stone dosɛ atura ɛwɛ ɛsɛ ɛngbɛtɔ nanya wɔ akɔ.

قال الله تعالى ومولنا نبعك كتاي وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم ومولك isiko nyala ko wa hekenne ono ilahu wahid no mulyon yakenen mulyon yakenen

الوي ده كسر الوي دي بنفسن ان هم مس مس مس رحمن رحيم وكلمة الرحمن وكلمة الرحيم مشتقان من الرحمة أنا هي هنا تكون آيام بقى ويلي أنتم صلى الله عليه وسلم أولئك أنينيا أنا من شريزيو أو شريزيو oye ba dasi di mu nyama ya ila ya no ka ya na da ba sile so di mu do cheba cheba so do cheba so da ni do aisha do ku wero dasi di mu do nya do ke ka ya ba asi kɔnɔ awo kaa hɛkɛm ori hɛn mi ɔri hɛn eye si nyi ma nɔɔsa nasana ɛdi ɛkɛ ɔkɛ osike ɛna ko sɔlaatu istisqa ɔda mɛmɛ is adam deɛ kɔrɔ awo kɛ kɔda na kpɔn ɔdɔli ayɛlɛ wa nyana ɛna akɔrɔ ba kɔrɔs ma hɛn kana ko sa lori hi ori hɛn awo inshallah abo komori ɔbɛ arahman arahim wakɔla sɔlɔlɔ alayhi wa sallam. أنتم صلى الله عليه وسلم أو كاكا فليكن أول ما تدعوهم إليه jẹ́ àìkísí pàápà ọ̀nù àhín wà mí nání wà oníwàzí kísí pàápà ọ̀nù àhín lẹ́nu náà sọ́yìn ṣahada aláìlà àìlẹ́lọ́ kọ ọ̀dọ̀ testify ọ̀dọ̀ tó lè wọ́n ní ikú ọ̀dọ̀ swear ọ̀dọ̀ declare ká there is no deity worthy of worship except Allah subhanahu wa ta'ala. That is the first. Ọ̀rẹ́ yẹn sọ ọkùnrin àlọ́ ọ̀hún. Sọ ọkùnrin mi ọ̀hún. Because ọ̀sán náà bí foundation ní build náà tó lè sọ ni. Èyí náà wọ́n tún mú ní Mu'az ibn Jabal. Wọ́n tún mú Mu'az ibn Jabal à ní Yemen. Kọ̀nà kótó. Yemen ni wọ́n náà oka innaka tati qauman ahlul kitab everyone and you are going to meet people of the book and the Jews and the Christians that are now لك فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله جاء كسي بابا أنواع وانا أبي and of the, the, test, the testimony and they testify then they declare then they need a strong belief kan sasa ana wo heke e umuri nya wa fi riwaya okay inna sanada da ila ila an yuwahhidu Allah isba kono wa hawa na no kisoy an yuwahhidu Allah ona ka elle ko muri naka oyo ko ona no dawdi so that ona na ko dawdi mala iga ona no aka hmm alana ha do do do

domin yin yaran su wannan so a jẹ́ kawai lùsẹ̀ rẹ̀ wọn o ó jẹ́ náà máa ń wé kí wọ́n tún tó tó àwòrán ọ̀sán ni nẹ́ẹ̀ tún ga o ọmọdé kò lọ́sẹ̀ rẹ̀ wọn ọmọdé sere lọ́sẹ̀ o sere ebe I need. I need so many programs on you know, almost almost i mari kuni na i da hono me eight aka se je ko oy da to i to je ni se privilege it's not a right ko privilege or no ya show ko da ni no me any one or two questions. And I'm like, any. Okay, just one question. Oh, not that I'm on. Okay, Mark, well, wait, wait. Sorry. Alaikum salam. Eh, any one of my questions can I come to anything another man? Shanaka Kibada. Whatever no I make him. But I can't like ama Tijani ọrụ n'iyo so sị kwụ ọrụ ka inu skuul then ɛyɛ ada hɛ ne ne akusala di hostel so dɔkita mɛ dɛmɛ mɛ ba kusala yɛ ɔdɛ ma dɛ wɔsi fɛ ne yam adim ka ɔdɛ nyɔɛ na hɛkɛ dɔka sɛmɛ dɛm mɛ ma na ala kama ne brain wash am wele kɛmɛ ayike that ɔmɛ ne na ma bɔ wɔsi fɔ omori hɛ omori ha hɛ so this kwan fɛ sa yam sɛ difference. ɛɛ. anya na ke sikena ga ke so no roi me kene is an act of ibada is an act of worship i call it go kanye music ene ne me the total total the ami music kala <laughs> this oh, this reminds me of uh, anyị ire na-apụ ibe in school aga onye dɔw na se tape dɔw si music dɔw si uh, cassette uh, one of these musicians dɔw inu ma lɛsi dɔw da ahere de awɔle ka se akɔnɔ sɛnsɛn wɔn bɛ dɔk asɔla ka tape o na ka nyɔn gbɔna wɔn dɔw de den gidi na ka na ɔda na ye security ni security na yɛrɛ ka security ni zan ka sɛbɛn dɔ wa wɔ mi dɔ ka a ka ye security ɔnu kan. music ọ na ọrẹ ya olùkọ́ ní music wúlẹ̀ náà ní malaysia ọ̀dẹ́dẹ̀ ẹ̀dá jẹ sẹ́dá ẹ̀ka náà ọ̀rọ̀ ẹ̀dẹ́ ní kì í sọ̀rọ̀ dọ́kà ẹ̀yìn náà náà music ẹ̀ náà kẹ́ music ẹ̀ yà um, music ẹ̀ náà like ọ̀nà ọ̀nà rẹ̀ like ọ̀n sì tó àná tó aṣọ sọ̀rọ̀ hún rẹ̀ náà olùkọ́ náà ẹ̀ bá hún gị àti ẹ̀dá ìkísẹ́ lítú ká ẹ̀kú ya yẹ ẹ̀kú àkàlẹ̀ wọ́n lè mi yẹ ẹ̀ ní so that ọ̀nà rẹ̀ music ẹ̀ ata no no is aje e ori ke ha me dona aka ha ni do do red music camera na ka pe anyu ne ori si we o ene no re de na so mo no de wale nyu ma o e ko so ke e bele aka ti music so kibada were eh, anything will become ibada with intention oh you go anything no la me dɔwɔ hizan ɛni tɛnu naa mi dɔwɔ wɔ hizan ma bari ahekɛn for instance mɛ yɛ ato am ɔnɔ wa wele ki iye nɔ kata murugu lɔkɔ ma ka sɛmɛ aa yɛrɛ ni yɛ lɔkɔ e yi wɛ just like that dɔ ah sɛmɛ ah tell me now what's happen lóyún masu wòle de kawa yɛ lóra ayé sɛ problems and like one mi ka yɛ na oyin ne later. ana ka ume uwo muri usuru tam ala bari bada wo akako ya wo na ndo muri hin just onon maka nwa do non sana sana do manda ane bi ka do manda o me ga nene manda do ko se ba na do na to ibada wale si ibada man oyo ana ana ukesoye okay, ebi agwele e ma gamu ọwọ mẹ wo ìṣòro yóò ṣe lọ ọwọ mẹ èyí sùn na kọ àbá ọ̀nà ìka àlẹ́ ní ẹ̀bà mẹ ẹ̀bà mẹ wà mẹ wà mẹ mí mẹ mí mee wà mẹ wà mẹ wà ẹni wọn ntoro dẹ ẹja ká ọnyẹ nná ẹ how are you. brothers ẹ lẹ́wọ̀n ẹni dẹ́ na gbogbo báyìí tẹ wọn akẹ́yẹ ẹ̀ hìọ́ náà ama wọn. ankuma ọlọ́rọ̀ ọ̀nà ọ̀wúrọ̀ abẹ́mọ̀ dùsẹ̀ nọ̀rẹ́ wò lẹ́wọ̀ dùsẹ̀ nọ̀rẹ́ kọ́ ẹ̀bìrì n'ogbò ai porke wannan n'aka ka dali duwa na ai men dali da ka zuwa mai mura da har ka na sai ba ba to ibo no ba kwa me je ka ni sai ne da wa masha Allah da wai ba sha hori jo e ba yi ma na so ka ba da da da anabi sọlọ ọdún sẹlẹm kò lọ ní dọ́sà nìyọ sọdọ ọrẹ sì bá dàmà wọ ká ọdún ní dọ́sà ni sani bi kọ wàá ní dọ́sà sani ewu sẹwu yọ sọrọ dọ́wọ́ bí mi dáhùn fún ẹ̀nùrọ̀ ẹ̀ yà mí yóò ní kó ọ̀rẹ́ ewu jù sọ nọ ọ̀làdì ká kó ké àbọ̀ ìdúnnú náà with correct and good intention ìbàdà àmà ìbàdà náà ní principles ẹ̀ náà sẹ́yìn mẹ́rin anu wana se hon Quran ọwọ́n hadith do wa mẹ́ ọbẹ̀ dọ̀nyẹ one of the two conditions that were accepted number one do mẹ́ with intention with sincere intention kama mẹ́ àgbo mọ́lẹ̀ sọ mẹ́ àgbo anything number two almutaba alimutaba bimana dọ̀ according to rontumuni mẹ́ sallallahu alayhi wa sallam. لا إله إلا الله كويس أتى أبن هنا أنا أستغفر الله العظيم لا إله إلا الله أبدا يقول ما أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله العظيم أم أم أنا أستغفر الله العظيم الذي لا إله إلا هو القيوم ọ ní azikari imamu nawawi ẹni wo ẹni imamu nawawi amani inan imamu nawawi mẹkàmẹwa ha abe ano mi kọntọ mu ria mu mala ira mi yiwa so the answer is no zika nye zika yi e, ama n tara kala mu wọn tó mu ria mu ahia anyi se wọn nọ kẹrin wọn kẹrin se wọn aka ẹ zaza tẹmí àtẹwọ ti se wọn nọ ẹ na aka ẹ zaza wọn tó mu ria ebi elu ka anya ụtọsa na ahụ na-atọ ọ bụ mọtụ onwere ya then enyi asafiru lai ahụ lai lai lai ahụ salati ahụ ama ka ama ntụ tatụ n'aka na daa ya tụkara ntụ onwere ya ka akụ ya atụka na daa jama ha anyị nụ ntụ onwere ya abdullahi ibn mas'ud أعلم الناس بأحكام القرآن رضي الله عنه وأرضاه abdullahi bin mas'ud ọ̀nà ihu abdul rus ẹni e hinna quran ina sahabin among the companion aji nínú tuka azalako ama ezalako dé ìmọ̀ àwọn ọ̀nà ìwé dọ́ka ọ̀ya asakirula adabe neka asakirula daadọ e, ẹ̀wà ndabe asakirula adabe neka asakirula asakirula daaka daadẹ kìí láyé mas'ud

then always ga ame gbọdọ ga ṣe tó ṣe kọkẹ ọsọ náà kàdá báyìí list ọsọ náà kàdá báyìí list amanyẹsọ ni mo tó mo sọlọ sọlọ dẹkẹ wọ ibà bẹẹ bẹ ọ ibà kókòrò náà oṣù mẹdùú ara kàmá kànú ọdọ ibà kókòrò náà list ozi learning process. dɔmi kɛ ɛdini bi di yɛ ɛnɛrɛ yɛ ana ko ntomori ɔɔka malaka juru de listi malaka juru nɔra aka dɔ ntomori yɛ e listi a ah, ma ni nyɛ sɔn ntomori aso kura na ni jɛn ni yi ibnu kaab ana imam buhari dọọ dana daaru kur'an yi ibnu kaab ma ọ ibnu kaab

wono wono onto ni tuala daka okora na kamis kama ka do wa do ah ono no le kunyi mo na omo hi kana wa ka do do wa onto mo na ka na dawo ama kalo kuna fomo me da anam kama egidale yo da kala obe ja na ka lẹtọ da ka ọ ya ọka ẹnyẹ ọra kẹhẹ ọ ọdẹ nya bẹsẹ so kari atura aka yes láì lẹ́yìn la ọ̀yí ka ahẹ̀kọ ọ̀bẹ ni sùwọ́n nàlá ọ̀yí ka ahẹ̀kọ ọ̀bẹ ni àmà ń wà ká ànú ẹ̀ bùkọ́ ahẹ̀kẹ ìtàn náà ahẹ̀kẹ ọ̀nyídá ka àányọ ọ̀bẹ dọ̀wọ́ dọ̀wọ́ rí ibẹ̀. amenya wa the format na asị mee obodo odo mụrụ ihe vọdịta asalọ ni akwa anyị sala ka akwọ obodo mụrụ ihe ama ịkwọ dọbodo mụrụ ihe wee ewu amụ hmm? na amịka ka kuu amịka mụrụ na wee ruku ebi e, wee ihe ya ama emulo kuba aka mane me so esana ya yake the establishment of eso no da ka ki is established obe de hudu muribe the format na se me obe de hudu muribe then awale issue ma aka kato eh, eh ka eh na be ore kula na nyi no le de horewa anything no no yin trace format and all everything and well even hata oyi mani ya to da an wes da mani naga ohu don to muri ne eh ke no ka ya we disi ma de se aga to mu la jas on to muri mani ah ni odi sha ka to mala sha ah mama on to muri akure me da man me da man stable da man left da ban mana go ẹsọ na mẹrẹ kẹne àyìn náà kí sọ àhẹkẹ abirami máa káwọn nìka al-asrofil ibada atawako al-asrofil ibada atawako mika òhìẹtẹ nsẹ ọ bụ hẹkẹ ọkẹ ẹzẹ yà hẹkẹ wà kẹsìmá kan náà sẹ òhìẹtẹ náà hẹkẹ the only isananyo evi eh, eh except elenya except evi eh, isanaka omori ọrọ plan ọka akọ ida mi yewu na ida na ya ka sanyo nume aka heke asanyo nume that is the asl al-asl fi al-ibada at-tawaqquf aka saba heke suma saba me ko majin aka irele ko mori ka on to mori ka he eh. jɔnɔ wàhálà gɔgɔn ɛnna yɛrɛ mi yɛn nínú kúrò dɔɔni mi directly dɔ directly opposite dɔ opposite sɔrɔ al asdofin adaad ɛn al ibaha bere ne yɛ bere ayɛ kɛ ɛn a bere na wa burukuru ɛn na kɛ bere ayɛ kɛ bere ayɛ kɛ ne a ban is allowed ɛni ti nɔ mɛ aside ayɛ kɛ o. Any phenomenon is allowed our worldly affairs except amakakasambe. Amahakeyo aban is disallowed except amakakam no more on kam. Amaheyo nevahekeyo aban is allowed except no more on is disallowed. Abreme yunko. Isn't I heke aban is disallowed? Everyone will not allowed. ama ile heyo abani is allowed ẹbi sọ ọmọdé ọmọdé ọmọdé disallowed ọyọ ekwo ọnọmẹn ẹsẹ náà ya hẹkẹ ọyọ ekwo wẹrẹ mẹkẹ ẹnya hẹkẹ ẹbi sọ ọmọdé ọmọdé ọmọdé sọ ọmọdé ka hẹkẹ then allowed don non tun da disallow wani dun isa na kasare sai na kasai a ce ya anda ida ko ai kai ya do ame eh an kuma ya ka isa na kasare me ne non nyo ya. minin isa na ya ka wannan da ana yayi ka me no ru ana na ma sa ka isa na ka eh ọwụrụ na ọnọrọ ẹwọ ìtí inú mi lọ́n tán kàkà nkàṣà ọ̀hún ní sọ́ọ̀rì do àkàrọ̀ yìí haram hàn ní sọ́ọ̀rì wàá ahịa ẹ̀ta dọ̀ Ọ ọ̀dà ẹ̀rẹ́ ti ká ìrírí ụra, eche, anya ọ̀dà bọ̀dọ̀ ọ̀ma nínú ehu náà àbí tomato alibasa zogoro do ihu fanta coke sáwùsáwì wà á clement then àbẹ́sẹ̀ ní ìdọ̀wọ́ra rẹ̀ bangi tomato ano aban ẹ̀mí àmì èyí wù náà àmà dáì kì í jẹ́ ṣe àkàsáré dọ́nà opposite that dọ́nà níbi ìkísọ́ ìbàdàn anáwó rọ̀ wọn náà kà á kàsá mu ono umuri oron plan ke soy amen o ye una na so that molidi eba heke ọzọ ma me wosiba eba heke ẹzọ ma me ọyẹ nye eba heke ọzọ ma me wọ́n yẹ kó àtúntò sẹ́yìn dàbí ẹ̀mẹ́kùnrin àgáyé ẹ̀rẹ́yìn. oyi milaya asiri enyo naike azemame oyi jitasuba enyo naike azemame oyi jitoba narara enyo naike azemame we ibodu jokudeketa me ehe allahu akbar enyo naike azemame oyi usuma kana abesere enyo naike tezuaro wo ihe na ama o awore kwa do giri du chine wa be ibe gi awada kwa allah allah allah allah de awore kwa be kene azenyo naike azemame gondo muri ome anya ya ipuruenen abo ipuruen weran enya na heke abraham yun ko سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله